أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي كان بعباده خبيرا بصيرا وتبارك الذي جعل في السماء بروجا وجعل فيها سراجا وقمرا منيرا وهو الذي جعل الليل والنهار حلقة لمن أراد أن يذكر أو أراد الشكورا وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا وحبيبنا محمدا عبده ورسوله اللهم صل وسلم وزد وبارك على النبي الكريم وعلى آله وصحبه أجمعين عباد الله تذكرون أننا في خطبتنا الماضية كنا نتحدث عن سنة قد جهلها كثير منا حتى أوقع كثيرا منا في الشرقيات والانحرافات انحرافات الدين وأتى أصبح كثيرا من الناس الذين يدعون العلم أصبحوا خرافين دجالين عن طريق أنهم يقولون بأنهم يقوموا بالاستخارة للناس الأمر الذي يجدر بنا يجدر بنا أن نقف سويا لأن نتعلم كما علم رسول الله صلى الله عليه وسلم هذه سنة لأننا دائما يلتبس علينا أمورنا لا ندري من أين نبدأ أمن الأول أمن الثاني وأيهما خير لنا بل الذي خلقنا هو الذي يختار وفي اختياره خير لذلك ينبغي أن نقف سويا ما سنة الاستخارة ونتعلم منها ما يتعلق بتوحيد الربوبية والألوهية لله سبحانه وتعالى أنه هو الذي يعلم وغيره لا يعلم وهو الذي يقدر وغيره لا يقدر وهو علام الغيوب أسأل الله سبحانه وتعالى أن يلهمنا رشدنا في جميع أمورنا وأن يوفقنا لما فيه خير والرضا إنه هو جواد كريم لله والشكر له ولا توفيقه وامتنانه أدوقف وله وبوان أفي أقف الله سبحانه وتعالى وبتي أتيون دفوا ìjímọ̀ àti òní kó tún pé bá wa láyé ọlọ́wà dúpẹ́ fún ọ àmọ́ tó ṣe fún wa mọ́ lóore ọlọ́wà àbíọ́ àánú rẹ náà tí o fi ń bá wa gbé ike rẹ̀ tó fi ń ká wa tó tún fi ń yọ̀ǹda máa sìn ọ́ ọ̀pọ̀ èèyàn náà ló gbé dá níbẹ̀rẹ̀ tó jẹ́ pé kan tí wọ́n fi jàmọ́lẹ̀ bọ́lọ́n bá wá fún yàn bàbá tẹ́ ti ń gbé bọ̀ ọlọ́run sì tún yọ̀ǹda ó ní ẹ máa dàgbà lórí ẹ̀sìn ẹlòmíín bẹ̀rẹ̀ pẹ̀lẹ́sìn nínú sẹ̀mí ayé ẹ̀ tọ́lọ́wọ̀ ọjọ́ máa dàgbà lé lórí ọlọ́run tó wá kẹyìn látara àwa tá a tún jọmọ yín tọ́jẹ́ pé ẹ̀ náà wá sí orí èyí tẹ̀ ń bá a lọ náà là ń tẹ̀lé yí lẹ́yìn lórí ìmọ̀ ṣe tí ó fi yọnu sí a èyí tí sí a ọlá tóbi rẹ̀ tí wá lẹ́rú tí ó máa gbogbo bí ẹnì kọ̀ọ̀kan wá tá a kù sí sáàfin jẹ́ ni tí ò ṣe dá níwájú ọlọ́run ọba yìí náà ní mọ́ tó àlámọ̀rí ọ̀rọ̀ èèyàn ṣe gbogbo obi tá a kù sí sáàfin jálásẹ̀ ètò ọlọ́run sọ̀rọ̀ wa láti pé níbẹ̀ ọlọ́run sí ọ̀rọ̀ wa láti pé àwọn tá a bá wá ń ṣe síwájú tá ń pè lẹ́sìn ìjábà lẹ́sìn níwájú èyí tá a bá ń ṣe síwájú ń jásìṣe ń jẹ́sẹ̀ ó tóbi ni ó kéré ni ọlọ́run fún un bẹ́ẹ̀ èyí tá a ti ṣe báyìí ọlọ́run dárí rẹ̀ jù wá ọlá tóbi ìrẹ ọlọ́run ọlọ́lá ilá ayélujá bí a bá ń fọkàn bá ó túbà wá lọ a ń bá wá sọ̀rọ̀ nípa súnà kan èyí tọ́pọ̀lọpọ̀ wa tá ti fojú rẹ̀ náà a ti fojú fò òun la ń sọ lọ ní ọjọ́ ìjẹjọ òun ni súnà bí ọ̀rọ̀ bá méjì mẹ́ta níwájú ẹni bóòlà á ti ṣe lẹ́dẹ̀ ẹgbẹ́ wa lálọ gbé bá àwọn èyí tí ń bá tẹ́ mẹ́ oníranran kan làwọn èèyàn lò lónìí tí wọ́n fi ń bá àwọn èèyàn wo ọ̀ràn wọn wọ́n a máa lo yẹ̀pẹ̀ wọ́n máa ń lepo wọ́n a máa lómi ẹlòmí a máa lo tẹ̀sùbá àwọn mí a máa wò súnṣe kan tí ò nílò kankan yọ́kàn wò wá ní ọ̀rọ̀ ọ̀sán ọmọ ìlú gbogbo tó aka ilẹ̀ ìpátá ìrẹ́ ẹbọ ní nítorí pọ́yàtọ̀ sí ń tọ́lọ́wọ́ bí ọba tó dáwà àtẹni sí a tó ní káfí máa wà lámàrí ọ̀ràn wa gbogbo tó aka ilẹ̀ yìí sí kò síbi àrùkùránù ti dúwa níwé epo kò síbi àrùkùránù ti kò síbi ìsí ànábì tó ti biko kò tó ewì pọ́kọ́ wa ní ọjọ́ fi kọrọ wa lọbọlọ. bọ́lọ̀ èyí náà là ń bá bọ̀ láti fi ótúbà wa tó kọjá ìtìhárà yìí bí àrùfọ́ wa Ibn Qayyim rahimahullah ọ̀rọ̀ wọn tí wọ́n sọ lé àdúrà ìtìhárà tàjíkà lọ́jọ́ ìjẹjọ́ Allahumma إني أستخيرك بعلمي وأستقدرك بقدرتي وأسألك من فضلك العظيم فإنك تقدر ولا أقدر وتعلم ولا أعلم وأنت علام الغيوب اللهم إن كنت تعلم أن هذا الأمر ونبقى بدأ أسوكك خيرا لي في ديني ومعاشي وعاقبة أمري فاقدره لي ويسره لي ثم بارك لي فيه وإن كنت تعلم أن هذا الأمر شر أن هذا الأمر شر لي في ديني ومعاشي وعاقبة أمري فاصرفه عني واصرفني عنه واقدر لي الخير حيث كان ثم أرضني به àdúrà yìí là ń pè ní àdúrà istikhara tásíwájú ẹ̀dá anábíwá Muhammad sallallahu alaihi wasallam tí máa fi kọ́ àwọn ọmọlẹ́yìn ẹ̀ gbogbo gbàtọ́rọ̀ bá polúkú musu tí wọ́n mèyí tí wọ́n ṣe wọ́n ní wọ́n má lọ lé oyè ń wò má wù lọ lé onífá má lọ lé àáfà má babaláwo ọba rẹ ní kọ́ gbọ́rọ̀ rẹ lọ ọba tọ́mbà lámàrí ọ̀rẹ́ ẹnì kọ̀ọ̀kan wá tó sì lágbára lórí ọ̀rọ̀ ẹnìkọ̀ọ̀kan wa àdúrà sánẹ́bí wa kọ́ wa tá a fi gbọ́rọ̀ ẹni lọ bọ́lọ́n òun náà lákà yìí òun náà ló sì wà lọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan wa ọlọ́jọ́ ti aláǹfààní aṣíwájú wa Ibn Qayyim ọlọ́nkọba ní kẹ nínú ọ̀rọ̀ tí wọ́n sọ lórí àdúrà yìí wọ́n ládùúrà yìí ó tọ́ka sí al-iqraru bi wujudihi subhanahu wa ta'ala gbogbo ẹni tí bá ń sàdúrà yìí lórí ọ̀rẹ́ ẹ̀ ọ́n sí pé dájúdájú ó ń ti gbà ọlọ́run bẹ̀ ọgbà ọlọ́run ọba tí ń bẹ ní nítorí pé tá a bá lọ wo túmọ̀ àdúrà yìí a rí wípé tí ó ń sí ni wípé èèyàn ń gbọ́rọ̀ rẹ̀ lọ bọ́lọ́ kó òun ní ń jú ewí pẹ́rúfẹ́ ẹni bẹ́ẹ̀ ọmọ pé ló ti tọ́ ọba ti bẹ̀rẹ̀ lọ́wọ́ ó sì tún fi rinlẹ̀ gbogbo ọgbà tọ́ ọba lè máa ṣàdúrà yìí lórí ọ̀ràn rẹ wípé ọba tó ń pè òun ló ní kàmáàlú òun ló ní sífà kàmáàlú sífà ìròyìn tó pé jù tí ọ̀sẹ̀ ni tó lè fọlọ́ǹkà min kàmáàlú ilẹ̀ ilẹ̀ àwọn ilẹ̀ rí bọ́lọ́ nìkan ni mọ́ rẹ̀ pé tí ò sí mẹ́ nìkan tó tún bí i jẹ́ ìmọ̀ babaláwo pé ìmọ̀ àkọ́ oníyẹ̀wọ́wọ́ ò pé ẹni tí rẹ̀ pé lọ́lọ́run torí wọ́n lè sọ ọ̀kan fún ọ ni òun túnwẹ̀ wípé àgbà wípé ẹni tí ma ẹ pé òun ni Allah subhanahu wa ta'ala òun ló ní ala owu ọba yìí náà ló ní kamalul qudrah agbára tó pé ọwọ́ ẹni tó wà ní Allah òun ló ní agbára tó pé tó lè fi ṣe sẹ́ni kọ̀ọ̀kan bá wá tó lè ṣe fún wa ọmọ ènìyàn ò ní tó pé lọ́dọ̀ kò lè ṣe ń kò tó ẹni tó lè ṣe tá wá fún wa Allah òun nìkan ló ní kàmáàlù ní kúdùrà ọba yìí nìkan ló ní kàmáàlù ní ìrádà èròǹgbà tó péye ọlọ́run nìkan òun ló ní ọba yìí òun náà ní ká máa lóhun nìkan nínú àdúrà istikhara bẹ́ẹ̀ yẹn bá ń ṣe irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ti wà nínú ẹni tó ṣe ìkìláàrù bẹ̀rù bòbí yẹ́tì wípọ́ lọ́wọ́ ọba wa òun lọ́ba tí ń tọ́jú ẹ̀dá ìtí mọ̀ ń wá tí mọ̀ ń fẹ́ òun nìkan lọ́ba tí máa ṣe wọ̀tàfùwí ìtòlá amúr ilé ìlàlọ́ ìmọ̀ṣe ìsìhára yìí wọ́n tọ́ka sí wípé agbọ́rọ̀ wa lé Allah lọ́wọ́ òun nìkan olùkọ́ba ní gbọ́rọ̀ wa wọ́n ti àánà tó bí yìí wọ́n tọ́ka sí ìmọ̀ ọlọ́run wá ìrànlọ́wọ́ wọ́tàwà kùlọ àlẹ́ ó sì ń tọ́ka sí ìgbára lé ọlọ́run wọ́n kúrú ju anúrú jẹ́ ti lọ́fẹ̀ wọ́n tàbárì nínú àlàáwòlì wọ́n kú wọ́tí ilẹ̀ bíi ó sì ń tọ́ka sí wípé ní kọ̀ọ̀kan wá a tá a lè gbára lé dòun lọ ó ń tọ́ka sí tó ọba ń ṣàdúrà wípé ò kan o lépè kan lẹ́yìn agbára ọlọ́run ó sì ń tọ́ka sí ìtìrọ́pùlà abdi bẹ ajizihi àni ìlìlì bẹ akágara láti mímọ̀ nípa nǹkan tí à ń fẹ́ tàbí tá a fẹ́ ọlọ́run nìkan ló máa nta tó lè ṣe aláǹfààní àti tó lè jàbúrú fún wa nínú àdéhùn kan tí imam muhammadu gbà wá lórí ọ̀rọ̀ istikhara yìí ó ní min sa'adat Adam nínú oríire tó náà adama ní lọ́wà àti sí oríire fọ́mà nìyẹn ní isti'aratullah kéèyàn máa fọlọ́n wẹ́ẹ̀sà lórí ọ̀rẹ́ ọ sí oríire fọ́mà nìyẹn tọ́bọ́ wá fọlọ́n wẹ́ẹ̀sà tán ó fi pé ní bima kó sì yọnú sí tọ́lọ̀ ń bá dálẹ́jọ́ lórí ọ̀ràn nígbà gbé lọ́lọ́run lọ ṣùgbọ́n wà ní ṣakọ́ ibùn Adam nínú tó lè mọ́mọ́ ọmọ anábẹ̀ Adam sórí buru láyé ọlọ́mọjà sórí burú fárkù ìsìkára ti là ó gbé nínú pé máa fi ọlọ́run sẹ̀sà lórí anábì ní sọ̀rọ̀ ó ní gbogbo àtọ́mọ́ tí ń gbé ọ̀ràn rẹ̀ lérí yẹ̀wò bá ń wá kiri tí ó gbé lọ́lọ́run lọ àpẹẹrẹ orí ìbúrú ní fọ́mìyà ṣàkáwẹ̀ bùn adam tàrkò ìsìkára ti lá kágbé ìmọ̀ fọlọ́run wá ẹ̀sà nínú sẹ̀mí ayé wa lórí ọ̀ràn wa tàbí wọ́sọ̀tòwò bí ma kọjọ lọ tàbí kọ́fọ́lọ́run wẹ́sà ìtọ́lọ́run wá ṣe fún ọmọ ìbínú sí i ó bínú pé ah, yìí lọ́lọ́ wá sí fún mi àpẹẹrẹ orí òbúrú ni. ọlọ́run sàlẹ̀ ìsànù wa. àlùfáà wa ìmáàmù Bayhaqi nínú ọ̀rọ̀ tí Muhammad bin Ka'b al-Qurazi tó gbà wá ọ Musa alayhi salam Musa. kíkì ọlọ́run àtọ̀lọ̀ ọlọ́run kọ́ máa bá ọ ń sọ wípé yà rọ́bì ó nílì ọba mi ayò kálíkìkà akaramu àlè nínú gbogbo ẹ̀dá rẹ tó ọdá pátá ta lẹ́ni àpọ́nlé jùlọ lọ́dọ̀ rẹ ọlọ́run àdọ́bì musa ń béèrè lọ́dọ̀ ọlọ́run wípé ayò kálíkìkà akaramu àlè ta ni nínú ẹ̀dá rẹ tí ọlọ́run tó fi ń fún òfin fún lápẹ̀lẹ́ jùlọ kí lọ́lọ́ fi dáhùn hàn ọlọ́ni alẹ́bí láàyè záàlù lè sáàlù rọ́tù bá ń gbèdékiri ẹni tó jẹ́ pé ẹnu rẹ̀ ọ̀gbẹ́rí tí kò yé dánu tó ń gbà kankan níbi ìrántí èmi ọlọ́ ọlọ́run lẹ́nu tó lápẹ̀lẹ́ jùlọ tí èrántí nǹkan kí nǹkan kèérántí oṣó kèérántí àjẹ́ kèérántí ẹlòmí ìjọba sọ òun sì máa ń gba òun sì àwọn ìyá àwọn tí láyé jagajaga èyí tó burú jù ní kọ́ mọ̀ gbọ́rù àfáà náà ta ló ní ayé òun lẹ́yìn ọlọ́run àwọn tó ń ọ̀rọ̀ ẹgbẹ́ òyìn ìtọ́lọ́wọ́ ṣe fún ẹwọn ọ̀má ọlọ́run òun nìkan òun la lágbára lórí gbogbo nǹkan òun la lórí gbogbo nǹkan Allah subhanahu wa sọ fún Musa alayhi salam ọlẹ́ni tẹ́mi ọlọ́run pàǹtù fún ọpọ́lẹ́jù nínú yín òun yi tó jẹ́ pé gbogbo ọ̀rẹ́ mi ọlọ́run fi ṣe bí bá jókòó yọ mi bí bá nàró yọ mi bí ó sùn bí ó jẹun yóò rántí mi bí ó mú mi yóò rántí èmi ọlọ́run bí ó wọ́sọ́ pẹ̀lú rántí èmi ọlọ́run ọlọ́run lẹ́ni tí si ọlọ́run tí mo pọ́lé jùlọ nínú gbogbo ẹ̀dá kọ́ọ̀lù àdébì Músá sẹ́mọ̀ fún mọ́ rẹ̀ sọ̀rọ̀ ni bí látùrùjìmá owó ní òun fífọ̀ kọ̀tẹ́nì kẹtí máa bá òun àtọ́bẹ̀ ìmẹ́jọ́ máa sọ̀rọ̀ ó tún wá ń sọ fọ́lọ́ pẹ́rẹ ọba mi nítorí kọ́ mọ́ fi sí ànábì kẹtí ó jọ ànábì lọ ṣe mọ̀ pé jìbìlù ní máa wá fún lọ́lọ́ fi ní wọ́n gbò náà gòkè ọ̀run wá kọ́wá kọ́bẹ̀ náà ọba sọ̀rọ̀ kó lè gbé bàbẹ̀ náà gborí lọ́dọ̀ Musa ọmọ ìjọba yóò fi bẹ̀ jù Ànábì Mùsá aléìsọ̀látù wọ̀sẹ̀lá ó tún wá ń sọ fọ́lọ́hun wípé rẹ̀ ọlọ́hun fa ayò kọlùkíká àlàm ta ló fi nímọ̀ jù tó jẹ́ onímọ̀ tó nímọ̀ jù lọ nínú gbogbo ẹ̀dá tí àkótí bílé rẹ̀ ní tọ́lá pàlẹ́ jù òun lẹ́ni tó jẹ́ pé ahọ́n rẹ̀ kèé jẹ́ ìgbà kankan ọ̀sà àmọ́ tutù fúnra ti ọlọ́run táwa lẹni tó nímọ̀ jù nínú gbogbo ẹ̀dá ó ní iná ọlọ́run ní alẹ́bí ìyá sàmìsù ìlà ìlú yìí òun lẹ́ni gbogbo ẹ̀dá tó jẹ́ pé màá ń bẹ lọ́dọ̀ ẹ̀ tí kèé wá fi máa tọ̀dọ̀ ẹ̀ tó títún máa wá ìmáa tẹlòmíì kú máa tọ̀dọ̀ tiẹ̀ ẹ̀ ló nímọ̀ jù ṣùgbọ́n ní tí máa tọ̀dọ̀ sí ẹ bá ti jọ́ lójú aláìmọ̀kan tí ọ máa wáyìí máa tọ̀dọ̀ ẹlòmíì kó tún fi kún ti kíni kọ́ máa fi kún tọ̀dọ̀ Musa tún sọ fọ́lọ́ pé yàrá ọba mi ò ayò kọ̀lìkíkà àjẹ́ ta ni nínú àwọn ẹrú rẹ nínú ẹ̀dá rẹ tó ń ọlọ́run ló ní déédé jùlọ ẹ̀dá mi ni alẹ́bí yẹ́kùnrí alànàfsí bí máa yàkùnrí alàfẹ́rí ẹni tó jẹ́ pé tóun náà bá fẹ́ ṣèdájọ́ ààrẹ bí tí máa ṣèdájọ́ ẹlẹ́ òmí bẹ́ẹ̀ náà ni ó ṣèdájọ́ ara rẹ̀ ẹni tó ní déédé jùlọ tó jẹ́ pé níjọ́ tí ọ̀rọ̀ bá dọ̀rọ̀ parẹ́ sẹ́mọ̀ pé tí èjẹ́jọ́ ààrẹ ọ̀yá mọ́ tó wá lè dájọ́ ọta rẹ̀ bó ṣe ń dájọ́ ti kí ni tẹlùmí tí ọ̀kan tí ẹ̀ ọwọ́ a máa fọwọ́ bò ẹgbẹ́ ọba yá máa sọ lẹ́yìn fílẹ̀ lẹ́nà torí kọ́ jẹ́ tí ẹ̀ tó bá yìí ṣe tẹni ẹlẹ́ni yọ ọmọ kí ni ọmọ ẹjọ́ ẹ̀dá ẹni tó bá lè ṣèdájọ́ ọ̀ràn rẹ̀ bí ṣe ń ṣèdájọ́ tẹni ẹlẹ́ni ọlọ́run lẹ́ni tó ní déédéé jù Ànábì Musa ó tún wọ́n sọ fọ́lọ́hùn pé yàrá ilé ọba ní ayò kọ́lìkìkà ààbọ̀ mùsànbà tálẹ̀tálẹ̀ ẹ̀dá rẹ̀ tó ọdá tó jẹ́ ọ̀gá tó ga jù lẹ́sẹ̀ jù tó fi ń fi ọ́ jù lọ nínú ẹ̀dá tanúsọ̀ gbogbo wọn kùlùmùnà ádámù kàtọ̀ọ̀hùn gbogbo ọmọ ànábì ádámà lẹ́lẹ́sẹ̀ ṣùgbọ́n bó ti wúlò orí wọ́n lọ́gà tá a lọ̀gá ẹlẹ́sẹ̀ gbogbo wọn lẹ́lẹ́sẹ̀ ṣùgbọ́n tá a lọ̀gá wọn à ọlọ́ni ọlọ́gà ànábì Musa àdísáárí ọlọ́ni ànábì yẹ̀sàhímù ni gbogbo ẹ̀dá ti máa ń fura sí mi ọlọ́ ẹ̀ gbọ́dọ̀ tí ń fura sí mi yẹ̀sàhímù ni. ẹ̀fọ́ mọ̀ fura síra wa ẹ̀dá ọmọ ènìyàn bá tún wá gbọ́rọ̀ ẹ̀ débi wípé ọba tún wá fura ó wura sọ́lọ̀ yàtà hímù ni àrẹ́bì musa wá sọ fọ́lọ́ pé aliyata hímù ka àhàdù sẹ́dá kan sì tó bẹ́ tó lè fura sí wọ́lọ́ ẹ̀ẹ́dújọ́ gbé ẹ̀ẹ́dọ́ jẹun ọkọ̀ ọmọ rìn ní kọ̀ọ̀rọ̀ agboolé kí wọ́n máa rò pé báyà àwọn ìyàwó agboolé lòún lé kiri kẹ́dà kan lè máa ah ọlọ́run lẹ́dà máa mi kọ́ọ̀lù anábì musa rí lọ́nà wo ó ní gbogbo ẹ̀dá tó jẹ́ pé tí ń ti ara yìí ibi yẹ̀sàkírù ní ó ń fèmí ọlọ́run wá ọ̀rẹ́ yìí ó fi mí wá ọ̀rẹ́ mo wá yìí ọlọ́run fẹ́ yàrá ọlọ́run lẹ́dà tí ó fura sí mi tí ọ̀yọ́nú sí títún ronú pé ọlọ́run bá yìí ṣe léyìí fún mi ìwà lọ́lọ́run sí ọlọ́run lẹ́tọ́ ka jù lẹ́sẹ̀ lọ ọ̀kẹ́ lẹ́sẹ̀ lọ tí mo wọ́n ṣe nǹkan fún títún wá ń sọ fún mi wípé ìbá sì ṣe yìí títún wẹ̀ yìí wò bàbá tí àgbẹ̀ fura sọ́lọ́nù ọlọ́run fura sí mi nú wípé àdúmọ̀ bẹ̀rẹ̀ ẹnìkẹ́jọ ń lọ pé mo ń ṣe pàṣíà ọlọ́run lẹ́jà tèmi ọlọ́run tí ó jẹ́ lẹ́sẹ̀ jùlọ níwájú ìlú ọlọ́run ó bẹ̀rẹ̀ pé máa bá ń ṣàdúrà yìí istikhara yìí ká máa gbìyànjú gbogbo tọ́lọ̀ subhanahu wa ta'ala tó bá gbé wá fún wa ká yọ̀nù sí ṣíṣe eré ọ̀dà bíi ìyọnu ṣíṣe ẹ̀ ọ̀dà bíi kíni ìyọnu ká yọ̀nù sí tọ́lọ̀ máa ṣe fún wa lórí ọ̀ràn ọlọ́mọ sálẹ̀ ìgbàdúrà wa. tọ́mọ́nìyàn tó jẹ́ mùsùlùmí tàbá lè sílẹ̀ ákàyè sí àdúwàsí ara yìí dáadáa tí èyàn délé tọ́ka ó dùn mí nígbà mo tí mo fẹ́ máa bọ̀ ni mo tún rántí pé ìbátí ẹ̀sìn tún àbá tún sí Yorùbá tọ́lá rẹ̀ pé ti gàísì ni òun la ṣe pé àbá tún sí Yorùbá tó náà bàbá wa tí wọ́n túmọ̀ Yorùbá ẹ̀ fún lágbáwá àti gàísì ni bẹ̀tẹ̀ translation náà wà mẹ́ẹ̀. téèyàn ó fi lè ká ní ti èdè gẹ̀ẹ́sì tí ó sì máa ka lárúbáwá jáde bí ọmọ kéwù ọwà mẹ́. bẹ́ẹ̀ yẹn bá lè ká dáadáa tọ́gbọ́ túmọ̀ ẹ̀yẹ tó ìṣẹ̀lẹ̀ àkàrà sí dáadáa tí ń lò lọ́wọ́ sàn àti hùn ó ti tó yàn. ó bùkátà sí nǹkan náà. nítorí bẹ́ẹ̀ sàhárà tí ń bẹ lọ́wọ́ wa yìí táwọn bí kọ́ wa ìyàrá ọ̀sùn tí a bá o kí wọ́n wá orí ìbọ́lọ́ndó wá góńgórì ndụ ìsèkára ni gbogbori ìbọ́lọ́ndó ni nítorí wípé gbogbo gbàtẹ́rú tí bá ń fi ọlọ́run wá ẹ̀sà tí ìtàkọ́ ìkìlì mú nínú gbogbo ọ̀ràn rẹ̀ èyí tó kéré àti èyí tó tóbi abdu aksara ìmáàna bẹ́ẹ̀ ẹrú ni ọ máa dàgbàsókè sí nítorí pé ń kọ̀rọ̀ ẹ̀ lọ ní Allah nítorí wípé kìí gbogbo ọ̀nà tó tóbi nìkan sí gbogbo nǹkan a bá fẹ́ ṣe pátá kéde kìdọ́ ọ̀rọ̀ mo fẹ́ gbéyàwó kéde kìdọ́ ọ̀rọ̀ mo fẹ́ tíráfù nìkan pápá kan sì fún ìjọ tí gbéyàwó tó fẹ́ tó méjì ń bẹ lọ́wọ́ ẹ̀ ní máa ìjọ tá a máa rántí ẹ̀ nù fún ọ̀ràn ó lò débi oúnjẹ gbogbo àdánwò tẹ́lẹ̀kọ̀ kan wá ń kàn àìsàn tí ń sọ mí inú oúnjẹ ni àyọ́ ọba ìsìn ara débẹ̀ eléyìí wù mí jẹ eléyìí wù mí jẹ ọlọ́run aláwọ̀ ẹ̀ ní sàkérúkà ọba sì rẹ̀ sì ní ó lóore fún mi jọjẹ pé ní ó rọrùn fún mi láti rírà ọba ìsìn búrẹ́dì ní ó lóore jọjọ òun pẹ́pọ̀ àtàkà láti ní sàkérúkà ọ̀nà òṣè rọrùn níjọba ẹnì kọ̀ọ̀kan wá ti wa dọ́dọ̀ àwọn tí wọ́n yẹra wa wò pé bí ó kù sí àtàrọ̀ gbogbo ẹnu wọn lọ náà gbogbo ẹ lọ ni àmọ́ èyí tó yẹ ká dádúró nínú oorun oúnjẹ tá ń jẹ à ń jẹ náà ni àmì èyí tó yẹ ká tún máa jẹ tààtì máa jẹ tí ó jà fà ní lọ́lọ́lọ́ tí ń ìta bá ń jẹ tí bá gbogbo àwọn káwọn yìí ó lè yàn máa ṣe sí ara ní lórí ọlọ́mọṣálá ìgbàdo àwa fún ọgbà wá látọ̀dọ̀ aṣọ́jú ẹ̀dá anábíwá Muhammad mo fẹ́ parí ọ̀rọ̀ sahara ní ìtúbẹ̀ eléyìí ká tó fi mọ́rọ̀ mi wọn ọgbà wá látọ̀dọ̀ ẹ̀dá anábíwá Muhammad àràkọọ́lẹ̀ kankan wípé ẹni tí ọba fẹ́ fi ti àárà pé tọ́ba wá tọ́wà tọ́ba ti kí òun tán kọ́ lọ sùn àràkọọ́lẹ̀ rẹ̀ láti sọ fún wa pé gbogbo náfìlà òun la lè ṣe láti fi ṣe ìsìnhara káwá pé tọ́ba wá sùn yóò lálàá aláwọn ni wọ́n wá sùn tí ó sì fún àràkọọ́lẹ̀ rẹ̀ látọ̀dọ̀ àná mi. nínú ẹ̀ yóò tí èèyàn sínú ẹbọ omi ìtúwà táwọn èèyàn máa ń ṣe lónìí táwọn afáà máa ń ṣe òun tí ọ̀darí ọjà dálẹ̀ kádálẹ̀ gbẹ́nu mi bá fẹ́ sí kankan àwọn afọ́wà sọ wí kọ́ málù kùránù wa yọm sọ kọ́bìnú musa abá mú kùránù lọ wọ́n wà sí wọ́n bá ti sí

àdúrà yìí ní lànàmì ti kọ́ a òun náà ní ká sì torí má gbogbo àwọn àti wọ̀nyí ìṣe ẹbọ ní tá a wá fẹ́ gbà náà nú alukóránù ká fi wọlé pé àbálùkọ́ náà náà ní wọ́n fi wò ọlọ́kọ́ sànú wa o ọlọ́kọ́ sànú wa. nínú ẹ̀ tá a fẹ́ ká kíyèsí àdúrà tó délẹ̀ yẹn tá a fi alọ́ olàdẹ́bí fi kọ́ wa àgbàwá mi wá ọwá tí wọ́n ní ànábì máa ń pè Allahumma khirli waqtarli Allahumma khirli waqtarli àwọn mi à máa lò ó bí àdúrà istikhara náà ìtumọ̀ ẹni pé ọlọ́run khirli waqtarli ìdí ọlọ́run tẹ̀ta fún mi sì bá mú tó lóore mo fún mi inú ọ̀ràn ṣàpèlè òkèrè eléyìí tí a tí ò fi jẹun tá a ń lò ní wípé nígbà lọ wò ó sáwọn afa tí wọ́n wo àdìsí yẹn wọ́n jọ yí a pé àdìsí yẹn ọlẹ ẹgbà wa rẹ lé ọlẹ gan àfọ àwọn Tirmidhi àtàwọn mímu àwọn afa wọ́n sọ fún apẹ́ àgbà wa rẹ ọlẹ kì í ṣe ohun tá a lè gbára lé láti máa lò yàtọ̀ fún èyí tá a fún wa yìí ah. bẹ̀tà nínú àwọn àlùfáà tí wọ́n gbà wípé tó bá jẹ́ pé ní sáà fẹ́ ṣe ìtọ́jẹ́ pé dínkù wákìtì ní tẹ́lẹ̀mọ́sọ́ ìfúnmọ́sọ́ wá pé gbogbo nǹkan òun ni èèyàn máa ṣe ṣe ara sí bẹ́ẹ̀ wọ́n wà ń bì kan wọ́n gbóúnjẹ méjì kalẹ̀ tẹ́yàn láǹfààní ẹ̀ àtijẹ ṣàǹfó pàtàkì wọn pé ẹ̀fún mi láàyè náà ẹjẹ́ lọ ṣe lẹ́rọ̀ rákà mi yìí kó o tó dé wọ́n ti jẹjẹ tán wọ́n ti parí oúnjẹ méjèèjì jẹ́ gbé kalẹ̀ wọ́n rí sí nǹkan bá ti wá rí báwọn tó yẹ pé nǹkan tó yẹ pé àyọ̀ gbàyàn láti ètè lọ ṣe náà fúlàní wọn là wá lè lúrú kékeré yẹn pọ̀rọ̀fà agbọ́miyé a lè lóògùn kékeré wọ́n náà aláwọ̀ àkérélé ọ̀kárélé èyí ó ti ti mú ìjọba mú bẹ̀ kó tó kó oúnjẹ sáwájú èèyàn Allahumma khirli wakhtarli èyí ò ló tún fẹ́ jẹ́ ọ̀rọ̀ táwọn àáfàá tí wọ́n sọ fún wa kò sí òwò ń bẹ̀ bá a bá fẹ́ ti àdúrà istikhara yẹn a lè tún fi kún pé alhamdulillah summa salatu wa salam ala rasulillah Allahumma iná sẹ́sùn àlèkábẹ̀rẹ̀ àdúrà yẹn kò sí òwò ń nítorí wípé ọlá dùn àánú àdúrà sì rèé wọ́n tún kọ́ wa ń bò ní ìpínlẹ̀ a bá fẹ́ wọ bẹ̀ kákọ́ fi ọpẹ́ ṣáájú fọlọ́hùn ká sì fàṣàlátù fànàbì ká fi tẹ̀lé àtúlẹ̀ tẹ̀lé náà kò sí èèwọ̀ ní níbẹ̀ ọlọ́mọ sálá ìsàlẹ̀ fi fún wa ọlọ́run kọ́ yọnu sí wa gbogbo tí a bá ń ṣe tá a fi ń ṣe ẹ̀sà níwájú ọlọ́run gbogbo tí ó lórí fún wa ọlọ́mọ sálá ìmọ̀ ṣẹ̀ṣà rẹ̀ fún wa gbogbo tí bá ń ṣẹ̀ṣà fún wa ọlọ́run ṣe lórí fún wa gbogbo tí saburu ọlọ́ni jìnnà sí wa alámọ̀rí ọ̀ràn wa jọmọ ìjọba afẹ́fẹ́ ọlọ́ni tó ti wa ọlọ́ni yọ́nú sí wa gbàdúrà wa orílẹ̀-èdè nàìjíríà ọlọ́mọ tí ó dàrú